ìwọ sáàkì mọ ránṣẹ́ ìwọ níyà àti ẹran lẹ́kọ̀ọ́ wò lè lọ ọ̀dà èmi gbà tí ìyá rẹ rí ọ ní ràn lẹ́kọ̀ọ́ o ti arógun báyìí gbogbo tó kù tó lònú gọgí tó ti lórí tó bá bá a lórí mẹ́tọ̀ dá àti wà tàbí ọmọ ẹgbẹ́ ọ̀pọ̀ ní tó bá bọ́ lórí orun bí kíbi tó bá wà kọ́ ọmọ ọ̀pọ̀ ní asúlẹ̀ tètè ní wojú ọjọ́ àrìkẹ̀rẹ̀ ní wojú òkè. Okay ibikíbi tó bá wà kó o máa bọ̀ owó òní làkínú gbólógbò àjà lọ sí mèrè bọ́kẹ́ bá yọ abọ́ wá àjà tí ọlọmọ ní ìdóló sàlóò eré tètè àṣẹ ti gùn torí para làkọ́kọ́ òun làbájá gidi ọ̀dẹ̀dẹ̀ máa ń máa ń kí wọn aláṣọ kì í jẹ́ kí wọ́n àgàlà bọ́kẹ́ bá yọ abọ́ wá àjà tí ọlọmọ ní ìdóló sàlóò àṣẹ gùn àṣẹ ìwà rẹ̀ fà àṣẹ gùn àṣẹ ìwà rẹ̀ fà. tó tapara àbí kí ni ẹ ń pè ọ́. sáà péjọ orí bá gbúròkó ọjọ́ náà kì í bínú o níwà bínú sí ọ lónìí. wọ ẹwẹ wàá bínú sí ọ lónìí. ìtún méje tọdẹ pàfẹ́rẹ́ kó lóko mọ fẹ́ kọ́ ọmọ pàwájú mi báyìí torí bọ́ bá pa mi. lóńbẹ́ àkọ́tàdì ní tẹ́jọ́ bọ́mọdé bá dẹ́jọ́ asá bágàrẹ́ tó ata gidi bá sàbáwo ló ń gbẹ jìnnìjìnnì mẹ́gbẹ̀rẹ́ ni jìnnìjìnnì ọmọ mú ọ jìnnìjìnnì kọ́ mọ́ ọ. pàdé mọ́ sokopadé lọ́mọ tó sèmìnì gbókun lọ́mọ ìgbóná ipò agbẹ̀dẹ ọ̀run látàrọ òwúlò sọ̀nà bẹ̀rẹ̀ nípa kúròwó jẹ́ wọn gbé ayé kórí omi wọn fi ọ̀yà jù wọn pàkàjà lẹ̀. ó tó mẹ́. bọ́bá pẹ̀ wọ́n kéwì akẹ́sọ́ máa wó tẹ́lí gba sọ ọ̀yà dọ̀bálẹ̀ báyìí. ẹ irú ọlọ́pàá. ṣebí kẹ́. Àbẹ̀bí aláyọ̀ lẹ́bí rẹ o ìwọ ọ̀rẹ́ mi mò ń béèrè o ṣebí ìbànújẹ́ lẹ́bí rẹ Àbẹ̀bí ìdùnnú lẹ́bí rẹ o ìwọ ọ̀rẹ́ mi mò ń béèrè o ṣebí kẹ́. ṣebí kẹ́ bí lẹ́bí rẹ. ọ̀sẹ̀ bọ̀ o ya ìwọ náà jókòó kó jẹ. mi. o ya náà jókòó. Ah, ọ̀rọ̀ tí mo bá wá fọ́ kọ́rọ̀ mi ọmọ dàbí ọ̀rọ̀ ẹlẹ́tù. Eh, bó lẹ́lẹ́wọ̀ ẹ̀tù. ẹlẹ́wọ̀ ẹ̀tù tí wọ́n ní kọ́ wá jẹ ọba jókòó bá ẹni tó sì nílò ẹ̀wù ẹ̀tù dé òun bá lọ́ba ayé tí mo bá wá náà nù. <laughs> ọ̀rọ̀ a sọ. ok ok ok. èyí mo wá fún àwọn àwọn àjọṣọ kiri àná. ẹ̀rọ kọ́. n ò jẹ́ àbí n ò jẹ́ kankan. ẹ ká ṣe tán ẹ jẹ́ kankan. àfijá bọ́ọ̀lù. ṣé ẹ ti júlẹ̀ ìbá wa jẹ? Ah, ọ̀rọ̀ ti júlẹ̀ lé. Mom, Dad. Eh? What is it? What is it? I love it. That's affection. Affection. Affection. Affection. Wọ́n ń gbọ́ àgbọ̀n náà máa débẹ̀ wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ fún ìyàwó tiẹ̀ náà. Dad, ah, I, I, I love the way you and mom plays love. Mm. I just love it. Mommy. My son, my dad, you know, my dad, you know. Ìbádùn bẹ́ẹ̀ o. Abijabọ. Abijabọ. Ẹ gbà mí, mo jókòó dé yìí o. Eh, eh. Ọlọ́kọ mi kẹ́lẹ̀ bá wa jẹun. Ah, Owó mo ti jẹun kódà kó ikùn mi fẹ́ẹ̀ fẹ́. Ah, òde kan ni mo jí bọ̀ nínú ìbàdàn yìí wọ́n jẹ́ mọ́ mú bẹ́ẹ̀. My dear, mo ti lọ nìyẹn. Ẹ ṣùgbọ́n pé mi ò pè é sí mi, mi ò dẹ̀ gbọ́dọ̀ pẹ́ ju bó ṣe yẹ lọ. Ó yẹ kó bá mi we lead by example. Oh, sorry. Oh, oh ẹ ọ̀nkù fìjà bí mo wà ní ìsìn tí rúùmù láti ẹ̀kẹ́. n tó bá wà mo ti sọ fún un kò pọ́sibú kò pọ́sibú èmi náà ṣe kí n tó rówó ni besides owó ìlú àlọ́ mi ìsìn wọn náà mọ everything now ọ̀sùn náà kọ́ lọ́wọ́ mi understand so mo sọ fún pé kó máa lọ mi ò mọ̀ bó sì jókòó kalẹ̀ bọ̀ tó bá ń lọ màá gbé dé yànnà ilé àásọ̀ kalẹ̀. mo mọ ìjà mo fẹ́ kó o rí àwọn ẹbí ẹ gẹ́gẹ́ bí àdámọ́ ẹ. Hmm? tí èèyàn ò bá tí èèyàn bá wá gba kádàrà á padà gba kodoro ni mo fẹ́ kó mọ̀ yìí pé sáwọn èèyàn bá ń rí àwọn ẹbí ẹ̀ mọ́ ẹ̀ tó wọn bá rìn dá wọ́n fi bú ẹ̀. ẹ but you na do do do do for God sake for God sake kí ló tún fẹ́ kí n ṣe fún fìjàbí gbogbo nǹkan tí yẹn fi máa ń tẹ̀ lọ́wọ́ la gẹ́gẹ́ bí ọmọ bàbá àtọmọ ìyá ni mo ti ṣe fún what again but this time around kò sówó lọ́wọ́ mi ni àbí kò sí tó mọ̀ mo fẹ́ rówó tí mo fẹ́ fún un sí tọ́jú náà mọ̀ kókó sòwò lọ́wọ́ ẹ̀ ẹ̀ mo mọ̀ bọ́ tó mọ̀ pé olóhùn travel the next month o mhm. dey promise wa ní feeding allowance so orí feeding allowance yẹn hmm. jọ mo fẹ́ kó bá mi fún wọn. kí lè fẹ́ máa jẹ tí màá ṣe é. mo mọ̀ pé ẹlẹ́dàá mi àti ẹlẹ́dàá àwọn ọmọ yẹn á pèsè omi kó tó di next month làwọn. ajá lè já sí fún ọjọ́. sori ẹ ọdún tó ń ṣe nígbà táwọn bá fìjà bí jẹ ni o hmm. nígbà táwọn bá fìjà bí jẹ ni o a ní jẹ́ kóun náà lè strong fúnra rẹ̀. Hmm. Eh, mo tọ́ ni nà bọ ẹbí ẹni sílẹ̀ bí ẹni tán bá rìn dáńgòrò wọn á pè wọn mọ wa. Is that what you want? Yes, my darling. It's okay ìgbà tí wọ́n fẹ́ gba nǹkan náà ni my darling my baby kìnìkan it's all right meanwhile owó yẹn rẹ̀ student allowance fún mọ́ọ̀n tó ń bọ̀ tó o sì máa lò ní us fún meeting yẹn o ẹ̀wà ń tẹ máa jẹ táwọn ọmọdé máa jẹ ibi gbọ́dọ̀ pa wọ́n mi. ok o oh, mo mọ̀ pé o ti gbé fún mi báyìí o oh. bọ̀ gbà bá mi gbé fún un kò sì jà bí mo mọ̀ pé ẹlẹ́dàá mi àti ẹlẹ́dàá a máa ṣe míì tó máa fún wa before next month. obìnrin obìnrin obìnrin no problem no problem ó yá ẹ jẹ́ ká lọ bá ń sitting room. okay jẹ́ ká lọ bá ń wait wait one more thing. what what again what again what again. fún mi lẹ́tọ̀ mi. mo ti fẹ́ yín lówó oúnjẹ láàárọ̀ mm. kẹ. àṣìṣà àṣìṣà. I need I need to be back now. Eh, no ó tí mo ti múra ìwọ náà kí mo ti múra. ìṣẹ́jú mélòó ló máa fi bọ̀ jẹ́ ń bẹ̀ bọ̀. are too ah, <laughs> ẹ ṣe ẹ ṣe ké bára mi wà lọ́nà òkú mọ́nà bóyá pé kíní kan àmọ́ nọ́ọ̀tù mm. sànni ìyànà ọdún ẹkọ nìyí. ẹ bá dúró báyìí dúró báyìí dúró báyìí dúró báyìí. bá mi kíyàwó ẹ. ẹ̀gbọ́n ẹ kàn ní báyìí báyìí ni ṣe gbọ́dọ̀ kan lájọ sọ ni. ṣètò owó. ẹbí nǹkan kan. èmi gbọ́ tiẹ̀ mo gbà tiẹ̀ ṣé o rántí gbogbo ọ̀rọ̀ tí mò ń bẹ sọ fún bàtà pọ̀ sí sórí owó ọ̀hún náà kò sí pé ó yìí sì pé mi náà ní gan rẹpẹtẹ o struggler lèmi náà ṣùgbọ́n olówó kan olòṣì mẹ́fà olòṣì di méje ni bẹ́ẹ̀mi ṣe ní tíwọ náà bá ní ìwọ náà fi lè máa ṣe fáwọn èèyàn míì àwọn òwò àti iṣẹ́ eré ò dùn mọ́ mi inú mi gbọ́dọ̀ parọ́ fún ẹ mo gbọ́ sọ̀kún mo sọ fún ẹ lójú ọ̀nà gbàtà bọ́ sí mo ra tractor fún ẹ oògùn tán nìyẹn yẹn ìgbà tí mo sọ pé ọ̀kadà tó ń gùn ò tẹ́ mi lọ́rùn olórí mọ́tò kan tó fẹ́ rà tí wàá máa fi ṣe kábúkábú mo fún ẹ ní half a million naira àti mọ́tò àti owó mèrí kankan dè mí. àti bí mo sọ fún yín pé mo ra mọ́tò yẹn ó ń dà ńlá mú mo dẹ̀ ta mo dẹ̀ ta padà mo dẹ̀ pé. ìgbà tó ta owó tó wá ta owó yẹn dà. owó yẹn náà ni mo fi mánéjì náà. Ah. ebo ọlọ́kadà meanwhile ọ̀kadà yẹn ó ti sú èmi mo fẹ́ kó wa lọ jókòó ronú kí ni nǹkan mi ìkorò kó lè máa ṣe o gẹ́tì mi sìn ọmọ nìwọ náà ti ń bí yẹn o. ó yé mi ó yé mi ó yé mi ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ mọ̀ ní wípé sẹ́mọ̀ ní ìsìn nǹkan kan lè yẹ sáà máa máa jẹ àyànfẹ́ ajá máa gùn náà. ọgbà mo ti gbọ́ tiẹ̀ now owó èyí tí mo fẹ́ fún ẹ use it viciously ìyàwó mi ló jẹ́ kí n pẹ́ o. àyà ah, ah, mi ah, ẹ rí ẹ̀rẹ́ pé ìyàwó tèmi ni kì í ṣe ìyàwó tiyín eh, ẹni tí ń bá ní ìwọ náà ló ní. Eh. èmi mo níyàwó ẹ má bàa dúró. ó dáa mo ti gbọ́ ó dáa mo ti eh. gbọ́ mo ti gbọ́ orin. Ah! ẹgbẹ̀yìn. fìjàbí fìjàbí fìjàbí lẹ́yìn eléyìí má jẹ́ n gbọ́ pé o tún dìde kankan ju pé kí n gbọ́ pé oh. o ti bẹ̀rẹ̀ ilé ẹ̀ kó o dẹ̀ sọ tó o bá fẹ́ kí n dẹ̀ fún ẹ lówó. màá ra bàálù láìpẹ́ màá ra bàálù. màá ra bàálù màá ra bàálù don't be don't be the mountain in the mole. so ti gbọ́ mọ kọ mọ mọ mọ kọlé sórí àpáta tí ó tó jìnnà ah. kọ sí tòsí bí nìkan rí. ẹ ẹ mi ọ̀dà orí iná ẹ bá ń kíyàwó mi o ẹ bá ń kí. ọ̀rọ̀ o i'm be very careful. bye bye. sọ̀rọ̀ pẹ̀lú owó yẹn o. bye bye. ẹ rọra o ẹ rọra o ẹ gbọ́ mi. ọba mi kì í tẹ̀síwá wọlé tó jáde wọ́n rí kọ́ dẹ̀ ẹ kí ló ń ṣe báyìí. Ah, ọmọ mo kí ni ẹ ti rí mo kí ni ẹ ti rí ṣé náà now. Then you should do no, what do you Hello, babe. Well, you okay, more okay. In fact, the was if you go Um, more okay, What? Kí ló dé tó ń ṣe báyìí fún mi òun lè kó dà kó dábàá fún mi náà láti fi túmọ̀ sẹ́yìn tó ti lọ ó wọlé ah, iṣẹ́ ló jẹ́ lókùn jèmi lọ ìjọ náà ah, ó kì tó ah. kú ẹni tó máa lọ for two months tó ò ní fojú ẹ rí òun ló wá ń pọ́n gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ló ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà ló kí ló ń ṣe kí ni problem ẹ̀ náà kò sí problem ṣó ti gbọ́. máa ṣe pípọ̀ rẹ̀ fún kò lè sí inú àlá. joy givers la máa ń pè wọ́n tí wọ́n bá mú ẹ tí wọ́n gba ẹ mú sórí gbogbo bóòtù ẹ tó ti nọ́ọ̀kì yẹn wọ́n máa rún ẹ wọ́n á rí arí á nà gbogbo bóòtù ẹ tó ti steve payẹ gbogbo ẹ máa dẹ̀ lọ́wọ́ kan ni kí ló ń ṣe ẹ́ kí ni problem ọ̀rẹ́ mi já rẹ̀ náà. àjọjù tó ọ̀rẹ́ mi tó ti fún mi sí kó gẹ̀ gbọ́ mo tó fi kó sí rẹ̀ mi. ṣe pé kó lè kò lè sí wàhálà mi ò fi wàhálà fàyè mi ò ṣe wàyí ọ̀rẹ́ mi fọkàn ìbàlẹ̀ kò lè sí problem. ṣorí tó bá ti rẹ́dì ìwọ jẹ́ kí n mọ̀ má kàn ra owó ọmọ kan fún ẹ tó wà òkè kí ló ń ṣe ẹ́. kò sí problem. oh my mom bẹ́ẹ̀ mi ti ń pè yes ma tó bá ti dọ́dọ̀ bébí ẹ̀ bá mi ṣeré fún dáadáa gbogbo àwọn sáì tí mo kọ ẹ̀yìn jẹ́ kó mú un bá mi ṣeré fún dáadáa. ẹ trust me now. sensitive. oh my babe. how i'm fine. ẹ bá bọ́ ọkọ mi. ẹ máa kọjọ mẹ́ta. ọjọ́ mẹ́ta. ọjà àyà yẹn. ẹsẹ̀ ẹkú tọ́jú mi. ó ti rò ní ìfún dáadáa. mi ti ṣe ẹni tí. Ah, ọlọ́run wà pẹ̀lú ọlọ́run á san yín lẹ́sìn wá ní ẹ bá wò ó bá mi ṣeré fún wọn dáadáa. àwọn ará òwúlẹ̀ tó sọ̀ ní the first time àwọn ọkọ mẹ́ẹ̀ pé mo yàn rí mi báyìí ọlọ́run kò lè tó ṣe fún mi. àwa ò rẹ̀ bẹ́ẹ̀ bí mo ṣe wo tí náà pẹ̀lú àwọn lẹ́rù sẹ̀ wà nù pé tẹ́ ẹ ọmọ irun. báàdì èmi kò báàdì èmi gan wà nílẹ̀ ṣe ẹgbàá nọ́mbà mi lọ́wọ́ ẹ̀. my mom no i don't like this now. ṣé jẹ́ kí wọ́n ṣe promo báwo yẹn ṣe báyìí kí wọ́n má ṣe ẹ wò mo mọ àwọn tó fi tì í ṣẹgẹtì àwọn bàbá ìta ṣẹgẹtì àwọn bàbá gbálá ìfadà àwọn sọdí pẹ̀lú ayọ̀ tẹ́ bá rìn síwájú ẹ pé K-Money wọn sọ fún pé Káyọ̀dé mọ́mí owó wà lẹ́ kì í ṣe fún wọn ẹ ṣe ń bẹ̀bẹ̀ fowó ẹ bí ìyàwó mi lọ́wọ́ máa sọ wọ́n torí pé mo tún wá rí i kẹ́ pé ẹ̀yin gangan ṣe kí ni ẹ pẹpẹ ṣé bẹ́ẹ̀ ṣe pẹpẹ yẹn wọ́n á jẹ́ kẹ́ mọ̀ yìí pé èèyàn gidi lẹ bá wọ́n nọ́nà náà mi láìkẹ́ ẹ gbé kíní yẹn sókè ẹ gbé sókè ẹ ẹ má jẹ́ kó lọ́lẹ̀ ẹ má jẹ́ kó lọ́lẹ̀ mà ṣe rí sáìdì bíbá ìgangan ni màá fi sí. <laughs> Ah! no ẹ Cherry, effort fọkàn balẹ̀ èmi gangan mọ̀ yìí pé cherry too much money tó máa sọ̀rọ̀ pa too much money i'm the one ẹ wá fọkàn yín balẹ̀ but ó máa fẹ́ ó máa tó bíi ọ̀tún làkọ́ ọmọ yóò tó wálé o. kò sí problem kò sí problem kò sí wàhálà rẹ kò sí wàhálà ẹ̀wọ̀n tó ṣe kókó lélẹ́yìí ọmọ mi jọ̀ọ́ bá mi ṣeré fún ọ dáadáa kó oorun wọn ẹ kò jẹ́ kán mọ̀ kó wà nílẹ̀ gbogbo aré tí mo ṣe fún ẹ. congratulations. ta ló tún pé ẹ sìn ibi mi ni ọ̀dà sáńdì náà ọmọ parí ọjà ni pípé ah, fún ìkàlẹ̀ jọ. alága àwọn pẹ̀sọ́nà wọ́n yẹ ti ṣe wọ́n yẹ ti tó wọ́n tán. sáwọn nìyẹn mi mọ sọ́rí ìpele dáàdì wọn ní owó wa ti jáde graduate ti jáde every month n ṣe àwọn máa pension allowance so ṣé o ṣe wọ́n ti wípé àbúrò fìjà bí ni mo fi ṣe eh, next of kin àjùmọ̀ ni àbí pé kí n má fún ọmọ wa sí wípé ó ṣe kéré ṣùgbọ́n eh, bá ti gbowó yẹn ẹni tó ṣe pàtàkì ní education lákúnlé àti àbúrò rẹ̀ ìjọba bá mi kọ́ wọn ní ọ̀nà ìlànà ọlọ́run èmi náà ní ṣojú ṣe ní ẹni kò ní gbà ṣe ìgbésẹ̀ wọn. ẹ má fi báyìí mọ́ ẹ dára yá gbogbo wáyé kìíní ti wà lọ́nà ẹ àní pé ṣe exam dájú ìjọ. some money for you for your parents. ẹ fọkàn bá lè bó ṣe kankan. mo ti mọ wọn ni wọn ni wàá ṣe bàbá àwọn ọmọ yẹn àjọ ṣiṣẹ́ wọn Daddy. Daddy. Daddy. Daddy, ah daddy, daddy, dadi akabi akabi daddy, akabi akabi balẹ̀ òsínlẹ̀ sílẹ̀ ilé kàwòrán ọ̀sán já ọ̀hún pa. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí àkànbí ní kí gbogbo yín o. n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ bàbá dẹ̀ ní kọ́kọ́ ṣẹlẹ̀ láti ṣe jẹ́ ká ṣe máa dáa tó because a ò lè sọ wípé bóyá ètò ẹ̀ kú ká lè wàá da ẹyin ẹ̀ tó bá yẹ ká ṣe àgbọ́dọ̀ ṣe lẹ́yìn ikú àkànbí ó dùn wá jọjọ ètò ti lọ kò nǹkan tá a fẹ́ ṣe pẹ̀lú yẹn pípàdé wa tá a pè lẹ́yìn ìpàdé mufila mufila ohun tí a fi ìpàdé mufila mufila ni pé nílẹ̀ yorùbá gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí àṣà wa àti ìṣe wa tí òkú bá kú tó sì jẹ́ pé ọkùnrin ni tó bá fi aya sáyé lọ ìbáṣe yọkan ìbáṣe méjì ó ti dandan àwọn tó kù nínú ilé àti àwọn olórí ẹbí bí irú wa báyìí irú àwa bàbá ń ga yìí a gbọ́dọ̀ máa wòran a gbọ́dọ̀ gbégbèsè tó bá ká gbé ara àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé ni pé irú obìnrin bẹ́ẹ̀ tàbí àwọn obìnrin bẹ́ẹ̀ ká kẹ̀dẹ̀ sùn wọn lóko eh, ìlànà táwa máa ń tẹ̀lé òun náà ni ìlànà múfìlà múfìlà omi nàìjíríà fìlà tó wà níwájú ẹ yìí fìlà àwọn mẹ́ta yìí òun náà ni fìlà àwọn mọ̀lẹ́bí mẹ́tẹ̀ẹ̀ta tó lẹ́tọ̀ọ́ sí ẹ ẹ jẹ́ kí n lákòóyè ẹ o wọ́n tí mò ń gbìyànjú àti sọ ni pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa máa tọ́jú ẹ wàá tọ́jú àwọn ọmọ máa dúró nípò tí àkànbí wà òfin ní í ṣe òní bẹ̀rù kankan ẹ̀rù níbẹ̀ inú ilé a máa tún gbóhùn ọkùnrin ẹ̀ ó máa ń ṣe èèyàn fún nìyẹn ẹ̀ àdẹ̀ní fẹ́ kí ẹsẹ̀ rẹ kó yọ kúrò nínú ilé wa ẹ̀ kó sì jẹ́ nìyẹn. ìgbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kò fi kò fi taratara yé mi òun sì tẹ land mo ti understand ṣe rí lórí ọ̀rọ̀ ní fìlà bí à ń sọkún yẹn ẹ lọ yọ kúrò ní máìdì yín bẹ́ẹ̀ ni kò sí à ń súpó àbí kankan tó bá tẹ̀ wù mí pé mo tẹ̀ fẹ́ rì màá rì èmi ni mo níra mi nà ọ̀dọ̀ mi ni kò wà nà èmi ni mo mọ nǹkan tí mo fẹ́ ṣe àwọn ọmọ yìí ti dàgbà náà àwọn ọmọ yìí tọkọ ṣe fún mi nà àwọn ọmọ yìí lọkọ mi nà ìyẹn ìyẹn òun ṣe ìyẹn òun sọ̀rọ̀ tèmi ojú ti là nà kí ló kí ló fẹ́ fa yẹn ojú ti là kọjá gbogbo nǹkan tẹ́ kú kalẹ̀ yìí Hmm. mi gbọ́ tó ń sọ wípé o lè rì márì fúnra rẹ̀ you don't hmm. need that you cannot tell me that o fẹ́ rì márì níbo you don't know pé property wà ní ẹ property wà ló jẹ́ kẹ́ ah, like bẹ́ẹ̀ mi ṣe wà yìí kẹ́mi kọ́kọ́ wà gbé káà mi kó wá sọ pé o fẹ́ lọ fi kógi without my permission it's not possible ẹnìkan máa rì márì ẹ kò possible ibi la ti máa fẹ́ ọ ibi ló ti máa mú fìlà. kò lè mú kò lè mú ọmọ bíi àti máa ríra wa àwùjọ yíra wa ẹ mọ̀ ìpọ́nlọ́ kàdà lèmi bíi ká pàdé ní ky hotel ká gbàbẹ̀ bọ́ sí adésínà hòtẹ́ẹ̀lì ká wá bọ́ sí yọ̀ǹdì múùfù àrẹ́sẹ̀ pani tó ti èyí tó ti àádùn níbí tẹ́ bá rí hòtẹ́ẹ̀lì kan báyìí hòtẹ́ẹ̀lì ti ìlànà méjì ìlànà tó náà nígbà ní mo bá rí ìyàwó mi lọ́gbà jáde ní ah, ah kí ló dé ìyàwó tèmi ah ah, ah eh, ajá wa ajá kínní rẹ̀ jẹ́ ni ah ó dùn mí pọ̀ kọ́ lé mú àpọ́n ah, ọmọ dáadáa ẹ wo olórí ẹbí àfàìmọ̀ ẹ̀kọ́ yóò jẹ́ kó lọ pàbọ̀ dànù. Ah, ah. olórí ẹbí. mbọ maija ṣe ọ̀rọ̀ tí òun dẹ̀ sọ yẹn ọjọ́ ni. ọjà mi. Eh. Eh, olórí ẹbí ẹgbẹ́ mi gbìjà bí ẹ̀bẹ̀ hmm. ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ yá gbẹ́mi lórí ọ̀rọ̀ yìí o kẹ̀sì já fi ọmọbìnrin lọ́kàn balẹ̀ hmm. kó mú fìlà kó mú fìlà ó lóun ò mú fìlà ẹ̀já fi lẹ̀ àwọn ọmọ rẹ̀ méjèèjì náà ti tọkọ ṣe fún un hmm. bẹ́ẹ̀ ni ṣé wọ́n ni wọ́n ti ga tó lọ́rùn àbí kílẹ̀ tó fẹ́ ká ṣe. bàbá rẹ̀ lu wé. n tẹ́kàn gbé báyìí tẹ́ gbélé lórí. kí ló fẹ́ fa gbogbo rádaràdà báyìí. ó lè fi làmọ́ mi. ẹ kí ló ló fẹ́ lè fún sí mi kí ló fẹ́ lè lọ́wọ́. wàá jáde ni báwo mẹ́ ó ṣe jáde lórí ẹ̀gbọ́n mi ó ṣe jáde lórí ẹ̀gbọ́n mi. kí ló fẹ́ lè lọ́wọ́. ó ṣe jáde lórí ẹ̀gbọ́n mi ìyàwó mi ṣé ẹ̀yin méjèèjì wá pariwo lé mi lórí báyìí ṣé nǹkan dààmú yín ni níwájú olórí ẹbí ìrẹ́ǹtì ẹ̀ ìyá kókó kù mú onírúurú àbí kí ló ń bẹ olórí ẹbí ẹ má bínú orí ẹ ò pé o wájú náà ló ti ń pariwo bẹ́ẹ̀ what do you mean ṣe ìwọ ló máa fi fìlà dé lórí ni àbó máa mú kan tó bá wù don't do that again àwọn ṣe bẹ́ẹ̀ ìṣẹ̀ṣẹ̀ gbà yẹn o kí ló ṣe é nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ọkùn fìjàbí kò yẹ kó jẹyìn o hmm. yẹ kò yẹ kó jẹyìn pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń fẹnu yín sọ sí mi yẹn eh. kò yẹ kó jẹyìn rárá o ó dà tó bá yẹ pé bẹ́ẹ̀ lórí kí n mọ jèrè gbogbo àwọn ọmọ tí mo bí sínú ẹbí yìí kí Ọlọ́run kó fi gbogbo àwọn ọmọ tí mo bí sínú ẹbí yìí kó fi dà mí láàmú tó bá yẹ pé bó ṣe rí nìyẹn. má ṣe pè má ṣe pè. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí. olórí ẹbí olórí ẹbí. ẹ máa pẹ́ tẹ́lẹ̀ pèlè ẹ̀dá àpò ìfúndáyìí ò tọ́nu lé náà. ìyìn tọ́nu lé ìyìn tọ́nu lé. As I used to tell you, you need to read very well. For those of you who have been sleeping so far, it's time for you to wake up. Don't do what? Please, wake up kan tí wọ́n jẹ́ àwọn ọmọ iléèwé yìí wọ́n ti lọ sójú wa. Now all aware that one of the biggest companies in this area, A3 Multibis Limited, I mean A3 Royal Multibis Nigeria Limited, sponsored his mathematics which has been concluded. I'm glad to inform you this morning that we have two of our representatives. Number one, William Bolaji, please come for him. Olakunle Akanji. why now? Baby, don't ask me why. Why would I cry? Do you think what just happened on the assembly this morning was so good? That was so mean on my behalf. I read, but the don't deny candles. I know. You know I'm the best friend. I know. And everybody in this school know you are the best. Kó tí wàá ṣe tó wọ́n lọ front. Ní ò tiẹ̀ the prices that I was supposed to be given. Principal wa sọ pé àwọn àwọn fi ra computer sí school. Why? Why? Why could someone be so mean like that? I know that there is God. And God will crown your efforts. Ìkàlẹ̀ is not the end of your life. Etí ò sí mọ́. Ṣé yóò bá Please my friend, be patient. God will your favor. Mo higher place tó náà ti fi fún ẹ yẹn. You read that please. Please be patient. This is unfair. I know. This is unfair. I know. I know. I know. This is very unfair. I know. I should Don't you don't deserve this. this is my Come on, this man. <laughs> mama yele yele mama yele yele mama yele yele mama yele yele. ah what tó ya wèrè ni ṣé dáná lórí ẹ ló dàbọ̀ light candle fún ẹ kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún ẹ o kàn jáwọ́ o kàn bẹ̀rẹ̀ sí ní búlì mi kí ni mo ṣe fún ẹ náà. Ah, mi ò tiẹ̀ lọ́jọ́ tí mo fẹ́ bẹ̀rù dán dandan á pọ̀ ló bá wà. ọkọ̀ tí wọ́n wọ̀ ni ìwà bẹ̀rẹ̀ ìfi ẹ̀ka lẹ̀. ọ̀rọ̀ náà ṣe bí ọkùnrin ṣá ó mọ tó ṣẹlẹ̀ mi lọ́rọ̀ tó pọ̀ báyìí sọ. all what I want is that I want you to stay away from Eniola or else ó mọ̀ mí now gbogbo tíráàsì wà tí Eniola jọ ń ṣe nínú skul ṣòro pé mi ì máa bí tó ṣe ń wò mí kò sí nǹkan tí mi lè ṣe lórí obìnrin tó ṣe ń wò mí hip hop sí mi grandpa mi thunderbolt ló pa wọn so mo kàn ní pé kí n wá wọ́n ẹlẹ́ kí tó fẹ́ra mi hàn ni or else àwọn ọmọ mi náà dán bàbá nínú school nínú ọgbà yìí ẹ̀kọ́ pé sẹ́lómi lẹ́yìn mi mo kàn ní kí n wá wọ́n sílẹ̀ ni beside lẹ́yìn eléyìí. wọn bá mi ju ìyàwó pọ̀ mi lọ́rọ̀ báyìí mo kàn ní kí n wá wọ́n ni ó yẹ kó mọ̀ mo kàn ní kí n wá wọ́n ni ó mọ̀ mí náà mi dán bàbá tinubu bí mi jù mo lè pa ẹ́ adélàjẹ kó mọ̀. aso Dọ́lápọ̀ àbí kí ló ń pè é there is nothing between me and Teniola ṣé tó yẹ ló ṣe gbé ọmọ gs2 ọ̀bọ̀ nípa ní wá ká mi. àjílá ọmọ jẹ. ṣó ya wẹrẹ. ṣó máa gbé ẹ ṣó ẹ ṣó máa ẹ. ẹ ṣó fẹ́ bá mi jà. yìí yìí yìí yìí tó ọmọ gs2. ẹ ṣó fẹ́ jà ni àjílá. ọ̀rẹ́ ẹ̀gbọ́n ṣe àdì àdìlà sílẹ̀ sílẹ̀ sílẹ̀ kó rí ẹ orí ẹ ń jẹ sílẹ̀ sílẹ̀ àdìlà sílẹ̀. sí yín lágbára ọ̀nà. Dàbọ́lá, kí ló ṣe? Kí ló ṣe? Dàbọ́lá. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Ah, ah, Olúwa. Dàbọ́lá. Dàbọ́lá. Dàbọ́lá. Ah, kí ló ṣe? Ọ̀bìlọ́. Thank you sọmọ sì ni wọ́n yìí. àtọ̀tọ̀ tẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tá tẹ́tẹ́ bá bí bí bí bí bí mi bèrè méjì. ẹ tó iye ọlọ́mọdé mi sọ̀dọ̀ èmi èmi á fi irú rẹ méjì. ọ̀gá ló pọ̀ ẹ̀jẹ̀. ọlọ́mọ ti fọ́nà ẹ̀jẹ̀ náà jẹrẹ. kìlọ̀ ta ló dé ọ̀gbọ́n tí mo mú ọmọ ọmọ ọmọ káàkiri onínú onínú iwájú ọkọ yìí ni sábẹ́ ìjọ Thank you.

ọlọ́run bá mọ̀mọ́ sí ìlà ìdàgbà ọmọdé akẹ́yìn mọ̀ kí ìdílé ìdílé tó dé o ah! ọkùtọ́ ni orí rédé ten million lọ́wọ́lé yìí o lọ́wọ́lé fẹ́gbọ́n mi tó wọlé lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìkúlò kó wá dé owó ẹ̀gbọ́n mi ti wọlé o. Thank you. Hello. Ayé àmì sọ́lá àbí àlè. Ẹ àlàáfíà la wà, báwo ni iṣẹ́? Ọ̀nà ìdájà ìdílé wà, ó dà ìlọ́nà ọ̀rọ̀ báyìí ní ìsẹ́yìn. Èyí ní ìsìn mo rí mẹ́sẹ̀gì o, ẹ ti fẹ́ sọ́nà ọ́fíìsì. Owó ẹ̀gbọ́n mi ó ti wọlé o. Olúwa o o, dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, Olúwa o ah, Ayọ̀ mi kún inú mi dùn, àwọn ọmọkùnrin ẹ̀jẹ̀ wọlé sí eh, ọ̀dọ̀ mi báyìí wọ́n sì lé tọ́ba di ní ọ̀la ní ilé wa àádọ́dọ̀ rẹ títí alẹ́. ọ̀rọ̀ ṣe o mo dúpẹ́ o ah! ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ ṣe o ah, àyẹ̀ kan bíi pé èèyàn ní lọ́dọ̀ mi ẹ ṣeun gan ni ẹ kó àpótí ọlọ́run àdúró tẹ̀yìn náà ẹ ṣeun ẹ ṣeun gan ni ẹ ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ wàá dúró alẹ́ àdúró. dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó ti ní tèmi ò pé àkànbí ọkọ mi ìbáṣepọ̀ wà láyé báyìí kíní ìròṣojú ẹ̀ bówó ti dé ìgbó nígbà àbájọ fi ṣàǹfààní àbájọ ìjẹ̀gbádùn ẹ̀ àlàyé pẹ̀lẹ́ púpọ̀ ẹ̀kú àmójúbà wa. Mobi, we are not here to play our Ashere you. We are here for business. Ẹgbọ́, now, owó pension tó wà lọ́wọ́ ẹ̀ làwa wá gbà o. Now let me tell you something. Wá, torí mo rí pé bó ṣe wò yẹn ó fẹ́ máa sọ pé bóyá o ṣe kí ni kò sówó lọ́dọ̀ ẹ̀ àbí. Má lọ gbé yẹn wá o today is the happiest day of our life wàá rí pé àwa ti lé ti lé àwa tọmọtọmọ àwa ṣe wá ẹ̀kọ́ bó ṣe máa tó bá ṣe nọ́ọ̀sẹ̀ǹsì. ìnáwó nǹkan lọ́wọ́ òdúkọ́ wo pẹ́sẹ̀ ẹ̀gbọ́n mi ni ṣùgbọ́n mi nẹ́tọ̀kì rẹ̀ lọ́jọ́ ẹgbẹ́ mọ́ lọ́ọ́ bá gba ọmọ ìtì gbé fún ìyàwó ọmọ ẹ̀dá kun <laughs> nǹkan kan lọ́wọ́ mi ẹ̀dá kun be quiet my friend àṣìrò ó yá wèrè ni ah, wá ó ṣe bí aṣeré lẹ́yìn tí má kàn lu ẹ lásán ọmọ pieces orí ẹ yìí ah, ọ̀gbẹ́ni tí o bá bẹ ṣeré ni wojú eléyìí kí olóòwò fi ṣe tún rẹ́rìn ara àlẹ yẹ yẹ o ya wèrè yóò yóò ayé nọmà ó ṣì èrè. o Mr. Man if I tell you me I no respect age o say dey there my father don die die day day my father he don die day day shey you dey craze ah ani ko do wa o de fa wa rojo osi. alaye mi ó sọ pé ó wà lọ́dọ̀ ìyàwó ẹ̀gbọ́n o. wọ́n jà. jẹ́ kó lọ gbà wá fáwọn. ẹ wà á gba transport yẹn ní sí ọmọ orí àgbà. àṣù àṣù ìwà. ẹ ká yọ̀ dé bàbá bí bá sọ pé iná gbé lórí omi tiẹ̀ ni pé kí n kí n lọ wá bá ṣe tó bá jẹ fún ọ tí ṣẹ̀dá rẹ rọ olùlòwò tí ó dàbí yọ kọjá sẹ̀kẹ̀rẹ̀ wọn lòwó láyé àwọn ará ọ̀hún máa tọrọ owó lọ rẹ èmi mo sọ bẹ́ẹ̀ àṣà kò jẹ́ èsì lọ́dọ̀ tèmi aṣọ orí tó o bá ń gbọ́ tí a bá gbé aṣọ pupa kì í gbòkú dísà aṣọ pupa tó kàn ṣe ni pé ọba àwọn ọmọbìnrin kan tó ti bàlágà wọn àti ọjọ́ fún ìfàyà pé àti ṣe lọ́kọláyà láàrin méjèèjì tẹ́ ẹ bá ti lájọṣepọ̀ kan èyí ló fi mú gbogbo bí ojú ara rẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ tá a bá parí iṣẹ́ sí tá a jó. Ah! ọmọ yìnbọn láwo ó pò tí mo ẹgbàá gbèjì yẹn mi nìkan so mo kájú ẹgbẹ̀rún èèyàn bẹ́ẹ̀ ni mo sọ. Ah, ẹ ṣe gan bàbá ah, bàbá in fact nígbà tí wọ́n ròyìn wọ́n jẹ́ kó lé mi pé èèyàn ni ah. ipe wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́tẹ́ bá ti sọ bó ṣe máa ń rí ìyẹn bàbá ọlọ́run àti kẹfẹ́ fún wa. ọ̀pọ̀ àwọn èèyàn lásìkò yìí wọ́n máa ń pariwo bàbá ẹ fún mi lọ́ṣẹ mo fẹ́ wẹ ọṣẹ lẹ́fìbọ̀dì ń pariwo ṣùgbọ́n bàbá kó tó dásìkò yìí wọ́n mọ̀ mí ké mọ́ ni wọ́n máa ń pè mí bẹ́ẹ̀ tí mo wá rí pé owó yẹn ò tí ì tó gbogbo sáwọn kan máa ń bù gà wájú mi hmm. tábà wọ club wọn kà béèrè fún ẹnẹsẹ ní psop wọn máa gbà wọn máa sakọ wọn sáná wọlé iṣẹ everything wọn ẹ wo bàbá máa ń pe kíní kan ní casket hmm. tábà nínú club ìyẹn túmọ̀ sí pósí hmm. ṣe rí pósí yẹn wọ́n kàn ní sọ pé òkè ara kó sì yìí mo rà ní bóyá one hundred thousand or two hundred thousand. òkúta wọn fẹ́ sínú. òkútọ́ bàbá ẹ̀já ọtí ni kásikẹ́ẹ̀tì rẹ kò máa gbé wọlé pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ fún mi tó bá rí bẹ́ẹ̀ bàbá mi wà ní béèrè fún casket mi ní béèrè fún ẹni. mara wo hello àwọn kí n mọ̀ fún o. Say you're here. Yes, sir. We are here for money. Yeah. No shit. When I want to Oh. Now. Yeah. Okay. Oh, kò sówó kankan. Now. Kò sówó kankan. Kò sówó No lè lè. Kò sówó lé o. Kò sówó. Sori máa Wait, hold. Àwọn ọmọ ẹ méjèèjì. Wasted. Yes. Wow. You are very careful. Yeah. Wasted. Approved. Yeah. Your family zero. Yeah. Endorsed. Yeah. Now. Ibo lówó yẹn wà. Ah, oh. Eh, ẹ pension ọkọ ẹ eh, ten million naira. Ah. Wait that money. Sọlá náà. Yẹ́ẹ̀ owó. Ó ṣí èrè. Ọwọ́ ọwọ́ ọwọ́. Òkè. Dàgbà sókè bó ṣe wà yẹn. Owó kè. Yẹ́ẹ̀. Yàrá òkè wa. Owó owó. Yẹ́ẹ̀ o lè ṣe wèrè o egbe lè gbé ẹ kúrò rẹ o kò ní sáré tó gan. agbọ́jọ. we are your customer. ṣe lè gbé obìnrin wá. we are your customer. ṣé o lè lè yìí. o máa fẹ́ mú ẹni tó ń bọ̀. o yà á gbé. ló máa ṣe orin fún yẹ. and for money. Go, go, go. Yeah, yeah, yeah. Don't give away Shire. Ah. Emila. Yeah. Yeah. Yeah. Yeah. Mama. Yeah. Yeah, yeah, yeah. yeah. Oh! Yeah! Keep right on, man. You shout. Mario. Yeah, bro. Big one. Big one. Oh, it's too long. Come on. Nice guy. I'm off back. Okay. Now, woman. Gently. Yeah. Gently. Move. Gently. Out. Yeah. Out. Out. Yeah. Out. Yeah. Ìjàbí, it's a pity. Mo ga o. Bí ọmọ ọ̀wẹ́ ẹyọ kan, o tún yọ kúrò nínú ọmọ ọ̀wẹ́ mẹ́ta. Do you know the meaning of that? Kí àwọn olè bẹ̀rù wọlé bẹ́ẹ̀ yẹn, kọ́ dẹ̀ gbà. Eh, bàbá rìnrìnwé just like that. olórí ẹbí hmm. ẹni tó ti kú ní tiẹ̀ ti tán. túmọ̀ túmọ̀ yẹn. Ah, ká tó dáyé aláyé ń sayé atúndélé ayé atúnbá wọn ṣe bá a bá kúrò bí aláyé ọ̀sáyé. ẹ eh, àwọn àdá máa ń pò pé wọn máa ń sọ pé èyí kọ alábàáwọn ojú mẹ́ta lọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sọ ma túmọ̀ owó yẹn sá ìtumọ̀ ẹ̀ ni pé èmi mhm. ìwọ mhm bàbá rẹ̀ olólùsè kẹta wa òun náà ló dẹ̀ ti wá lọ báyìí ah. àwọn olè wá wọlé wọn lọ pa just like that nítorí kí ni. ẹ wo bàbá olórí ẹni ìdàpọ̀ ẹni tó ti kú ní tiẹ̀ ti tán ẹjẹ́ àgbàgbé nípa ìlú tọ́ni tèmi bá wà. tèmi bá wà ní pé pa ọ̀rọ̀ lé mo la fẹ́ ta. ilé wo. olórí ẹbí mo ti rẹ ìtọ́fẹ́ ra yé. ilé ẹ̀gbọ́n mi. Ah. ọ̀rọ̀ kò bẹ̀ don't mean that kí ló mean what do you mean ṣé mo sọ fún ẹ pé àníta léèyàn ń sìn. ṣé mo sọ fún ẹ pé léèyàn á gbọ́dọ̀ tábò ṣe wà yẹn. àwọn aráyé máa bú wa wọ́n máa sọ wípé ìgbà wo ni àbúrò wọn kúná ìgbà wo ni èèyàn wọn kúná tó wá lọ tálé ẹ. ẹ ṣe fàyè ilé èmi gbé ilé mi sí àti gbé ìyàwó mi ilé wọn padà gbogbo ni o ọ̀sẹ̀ yóò padà fún gbogbo ẹgbẹ́ òun kó ẹ̀jẹ̀ ni o ti fẹ́ kàtà sí i o ti fẹ́ kàtà. kàtà ló dáa. ṣé pé kàtà ló dáa. ṣe ìwọ ti gbé ìgbésẹ̀ kan lórí ẹ̀. Ah, mo ti rí báyà fún. Ah. mo ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ mo ti rẹ̀ ń tí ọ̀rá lé. serious báyà kó owó lọ báyìí. to serious. bẹ́ẹ̀ni mo sọ fún mi. serious báyà. bẹ́ẹ̀ni. mo tẹ́ ìlú ti. seven million naira parí ẹ̀ sí. ìjàbọ̀ ìjàbọ̀ èmi ah, ah. no let me tell you uh eh? -huh. when I was in Ghana mo máa fa nílé mo wọ́n ti ilé yẹn worth now hmm. ilé yẹn worth fifty million. Ah, eh, fifty million eh, mm-hmm. yes ṣùgbọ́n nítorí pé a wà ní nàìjíríà uh-huh. tó bá tiẹ̀ lọ tó go for fifty million yẹn náà wà òkè. Fifty million aláì tẹnu méjì ọdún ní àti mọ́jọ sọ́sì. ọmọ òde ìdí ẹ ń jẹ́ wọ́n bọ̀ sọ́ra ẹ jẹ́ kó sọ́sọ́ kéde. lórí ẹ̀mí mo lè sún sókè. sọ́ra ẹ percentage la máa bí ìṣẹ̀lẹ̀ lórí ètò ayọ̀ dàpọ̀ yìí sixty forty ó la máa ṣe percentage yẹn. ìjẹ́ ìpẹ́ ti mi lọ́ọ̀ kan rí tẹ́lẹ̀ bá mú sixty. ṣé kò rẹ̀ ìwọ máa mú sixty níbi tẹ́lẹ̀ wà èmi ni màá mú sixty wàá mú forty. ẹ ẹ ṣe gbàgbé olórí ẹbí ẹ kiri jẹ olórí ẹbí. bọ́yé nìkan ni mo wá báyà fún. bọ́yé mi bọ́yé òbí mi láyé ni. bọ́yé nìkan ni mo ṣe wàhálà lórí rẹ. ẹ bọ́yé òbí mi láyé ni. Ah, ẹ ẹ ẹ ẹ ẹ máa jàgbá yín gbà náà. mo wá ní sọ pé àtàlẹ́ yẹn mọ́. àtàlẹ́. last time yẹn Yes, Daniel. Ẹsẹ̀ táwọn olè yẹn ti ta ẹ́ nìkan náà ti mú oúnjẹ gbà tó wá kó ilé pẹ̀lẹ́ ọmọ mi ṣàlàáfíà ni pẹ̀lẹ́ ṣé ẹ̀ṣẹ̀ yìí ṣé ẹ̀ṣẹ̀ yìí lè ti ń tajú dídè díẹ̀. irú àdéhùn wo ni mo wá kó sí nínú ẹbí báyìí mo dẹ̀ ń gbàdúrà lójoojúmọ́. ìtọ̀ ṣúgà nìyẹn o ìyẹn lè tọ́ lè díẹ̀ o torí wọ́n máa ń sọ pé ìtọ̀ ṣúgà yẹn diabetes yẹn èyí tó bá ní lára egbò rẹ̀ ó tètè ń san òun pàjùdé.

tí mo bá gbẹ yìí nínú one hundred and ten thousand òkèlè ti gbìyànjú ó ti rí ten thousand kò try o kò try percentage mi nìyẹn ó jìnnà díẹ̀ jìnnà díẹ̀ at any rate wàhálà tó kó rẹ̀ sí náà lágbára ìwọ ló kó rẹ̀ sí wàhálà now my dear i keep on telling you ìwọ orí jọ yẹn tá à ń ṣe meeting bíbáyìí tá à ń ṣe mítìrì múfìlà múfìlà ó yarí níjọ yẹn pé ò lè múfìlà kan kálọ̀ tí múfìlà ẹnìkan jọ yẹn irú fìlà yẹn ẹni tó ní fìlà yẹn ló máa responsible fún gbogbo ìnáwó ọmọ ní àtiwọ́gbọ́n àti tẹ̀sẹ̀ gan àti diabetes àti everything ó ní òbá máa gbé e, ṣùgbọ́n bó ṣe wá ṣe yẹn ó lọ yẹn ẹni tí ò bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn kò lè rẹ́yìn ràn lọ́wọ́ lè rẹ́yìn ràn lọ́wọ́ ẹ fìjà bí ìyàwó ẹ lóun nílò owó fún ọmọ rẹ tó sunday school. ayọ̀ olórí ẹbí ẹ wo ẹ bá gbé yẹn wá o ẹni tí ọba lẹ́ni kòso òde sáké ní ma o à tí n bá ti à lówó níwà kọ́ lórí ilé òun àtọ́mọ̀ ẹ̀ láéláé níyàmú owó mi ń gbé lọ sọ pàrágà níwà àwọn tí yóò dẹ́mú àtàwọn èèyàn mi àwọn àfihàn mi kọ́ tàbá yìí tí wọ́n máa fi kò máa lé akíyá yìí ògógóró nìyẹn o. ọ̀sẹ̀ ah, ló you are going too far. Mm. you are going too far. pẹ̀lẹ́ o. Ah, and ogun oh, ah, at least tí ọmọdé ò bá bá tán ó ṣà máa bá àrọ́bá àrọ́bá dẹ̀ lélẹ̀ bábà tán nínà kí bí kó tó di pé dáàdì mi kú ó máa ń sọ fún wa pé àwọn ṣà làwọn rán yín lọ sí sí Ghana àti pé ẹ̀yin gan ṣe ṣe ṣe bẹ́ẹ̀ máa wá sílé wa wá gbẹ́ lílò hmm. alẹ́ kì í wá ni. ẹ ò káre òun sọ fẹ́mi sìn pé dájú ẹgbà tó wà láyé òun ló rán èmi lọ sí Ghana àbí kárí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé bí owó wáyé kìlọ̀ wá omi òkè báyìí òkè báyìí ṣé pù ẹ̀ owó wáyé kì í ṣe ọtí. tọ́ba kọ́ pàm sọ pé pàm àwọn ìwáyé ìràwọ̀ àti ìrẹ̀lọ́ta àtẹ̀tẹ̀ tó wà ní máa ń wọn sọ̀rọ̀ tọ́jú ẹ̀ máa jàǹdà kó o bá jàǹdà wọ́n mọ tẹ́tùn bá bí ẹ̀kọ́ yẹ kó bọ̀ ìwọ ọmọ ìgbà stupid ìwọ sọ̀rọ̀ sún lórí ẹbí bẹ́ẹ̀ yẹn wọ́n máa ṣe odidi gbàngàn náà ló sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ yẹn. mi ò sọ̀rọ̀ sí sáà ọmọ sí o mo ti wá rí gbà pé ẹbí kẹ́bí lẹ́bí mo ní wá mú un dá yín lójú látòní lọ pé mi ní gbé bùkátà ọmọ mi dọ́dọ̀ yín mọ́. ìwà náà ò ní tẹ. ọlọ́wọ́ bá mi tọ́jú ẹ̀ adébá mi wò aṣọ dẹ̀ ní ńlá mi wò lọ́wọ́ mi já sí á gíga pẹ̀lú ògo ọlọ́ọ̀ ọmọkùnrin lójú ayé yín báyìí tó bá dá fọmọ mi tán ẹ máa tọrọ lọ́wọ́ wa ẹ máa. mọ yẹ mọ yẹ ẹlẹ́dàá mi ò jẹ ẹlẹ́dàá mi. káàdà tí ọlẹ́ gbọ́ gbọ́ síta olóòórùn. ẹlẹ́dàá mi ò pẹ̀lẹ́ jẹ olóso máa tọrọ jẹ lẹ́dàá. olóso kékeré. ọ̀nà ọkọ mi kó máa sọ fún sí èmi. ó ti ẹ̀ lórí ìgbẹ́ ló máa ń máa ṣubú sí àárín igbó. kò lè ṣubú. ẹkọ sì bẹ sì lọ jàre. ó bá fún ọjà láyé. olórí ẹbí sẹ́tì. ṣẹgbẹ́ wọ́n ra sọ ọ̀gá lò lè wúwo kò sanwó léwé ṣé ẹgbẹ́ bá wọn láyè. àwọn bíi àpòjù ọlákúndé onígbèsè. but ẹsẹ̀ yìí tí ń pain mi seriously ó ní ìgbà pé ṣòkò pain mi ó pain mi ó lẹ́yìn ìgbà tó ń sè yín. àwọn antibiotics yín kọ́ ṣé ẹ ti lo oògùn yín ṣá. ìwé ti tọ́ kí lè mí gbà pé gbogbo ẹ ti tán ṣé ẹ ti dọ́dọ̀ àti tinúkẹ́ ṣé ti ti dọ́dọ̀ ẹ ti gbòògùn lọ́dọ̀ wọn. ọba oh, àṣìlá Mommy, why now? Why you doing this now? Ẹ kẹ́ ti mọ̀ pé ilé á lọ́rọ̀ now at least ẹ bá àti tùnúkẹ́ ṣáwọn aṣọ pé àwọn ò ní fún yín lóògùn ni nítorí olóhùn bíbá ṣe àwọn olè tó yìn yín bọ̀ lẹ́sẹ̀ ẹni sí ẹ́ mami èmi gan wá rìn kúrin ẹsẹ̀ mi o mo wá rìn kúrin ẹsẹ̀ mi ìyá ti tó gé ẹ ìyàwó náà bí ìyá ṣe máa mẹ́tẹ́ ààrẹ yẹn ó ní lé ní sí yìí ẹsẹ̀ yìí tí ó ti jẹrà tó kalẹ̀ yìí láti bá ó sì fi ẹ̀ Thank you.

ẹ jẹ máa pẹ

kò jápa. ah na this guy na. You don't contest. ẹ tó bá sọ pé èdè la máa mú a sọ pé kó ju ẹ. oríyá mi ṣe wọn oríyá mi ṣe wọn oríyá mi ṣe wọn kí ló ń ṣẹlẹ̀ sáà ń bọ̀ ìsàlẹ̀. sir. Okay, sir. Yes, sir. Uh, JTF, uh, the Joint Task Force, sir. Okay, sir. Yes, sir. Yes, sir. Àwọn boys yẹn náà try láti attack àmì ẹ̀ka àwọn ọmọ ẹ̀mí ní alẹ́ ìnáwó ni sir. Okay, sir. All right, sir. Yes, sir. Okay, sir. Yes, sir. Yeah. innan. Jag tycker inte att du är Like, alltså, shimmy that I think, can we go shake? We did now. Nobody had his own, I would for this day, honestly. No, I had 50,000. Irọ́ ni. 50k now. Are you for real? Okay. Me, Barry Layemi. Máa fẹ́ láì pa. Bébí, máa Do pa. Gbogbo plate ẹni máa tẹnu bọ̀ bí ilé. Ọlọ́run gbogbo flat ara ẹni màá wọ̀. mi ì ṣeré bébí o honestly ah, oh, oh. for you to know that i'm serious baby i'm not serious mi ì lè ó jẹ wọn ní mi ì lè ó jẹ wọn ní. yẹlẹ mama yẹlẹ yẹlẹ mama yẹlẹ yẹlẹ mama yẹlẹ. mi ẹ má ṣeré lórí ẹ̀ ní ìgbọ́dọ̀ ṣe ẹ̀ka lé pẹ̀lú ètò tẹ̀ ti ṣe ìgbọ́dọ̀ mọ́ṣọ́wọ́ mẹ́rin wọ́n ní wípé ní ìṣẹ́ra láti gbọ́dọ̀ mọ́ṣọ́wọ́ mẹ́rin gbogbo ẹ̀ gbogbo àti ìwé ìwà ẹ̀ lọ́wọ́ tó fún mi yìí ìgbọ́dọ̀ má ṣiṣẹ́ ọdún ọ̀rọ̀ má gbẹ̀rù tó wọ́n á kà á tó fọ́ ni.